أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilayi wasalaatu wasalaam ala rasulilahi wabad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ̀rọ̀dùkún kàti gẹ̀ fún asọ́jára níbo wa muhammed sọ̀rọ̀ ìkẹ́ Ọlọ́run ọlọ́lọ́run kan bá nàbí àti àwọn ọ̀rẹ́dẹ̀ tán sọ̀hábà àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yín ètò wa dáwàtúlù haq ìpèpè òdodo tí wọn ò lù tí máa dé sí gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti máa sí yànnà Bódìjà Central Mosque tí àwọn sításù wa Sulaiman Muhammadu Awwal Amubiyaya tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa bẹ́ẹ̀ kí ọba ní àánú àwọn ustaasu wa bákan náà gbẹ̀yìn olùgbọ́ wa náà ibi tí Ramadan tó tún ṣẹ́kù sí kọ́lọ̀ńkọ́ ka ẹnì kọ̀ọ̀kan akúnẹ́ni tí yóò rí ìparí rẹ̀ kọ́lọ̀ńkọ́ láti kan sílẹ̀ kọ́lá gbóni láhìlá ìlà àwọn sars wa ti wà ní ìkàlẹ̀ nídàájí tòní pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa láti máa bá ní tẹ̀síwájú lórí ìmúra obìnrin àti àwọn ẹ̀rí tí àwọn àáfàá kó wá ní igun méjèèjì wọ́n tún máa bá ní tẹ̀síwájú lọ sọfálì àtàfàdàl. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'ad fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala tó ṣe wá mùsùlùmí. alhamdulilayi. atọ́rọ àlékún ìkẹrẹ àtìgẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tọrọ bàánà ti bàá máa jẹ́kẹ̀ fún gbogbo wa Allah subhanahu wa ta'ala dákun bá ní sàlékún kí anabi bá ní sàlékún ọlá rẹ̀ àti wọn àti àwọn sọ̀hábà rẹ̀ jẹ́ àwọn àwọn ọ̀nà tọ́kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tó bá di lálẹ́ kíyàmá inshallah ọ̀rọ̀ náà hijabu lórí aṣọ rẹ̀ tán tó bò láti òkè délẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti yọ ojú rẹ̀ lẹ̀ kìí ṣe dandan ni fún un ó sì lẹ́tọ̀ọ́ láti yọ ọwọ́ rẹ̀ lẹ̀ kìí ṣe dandan fún un a ti mú ẹ̀rí bíi mẹ́rin wá ní àná a tún máa fi hadith rẹ̀ níta fẹ́ ká yìí ṣe ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí náà pọ̀ ṣùgbọ́n àgé pété nítorí pé àsìkò wọ́n ní jaa fi sahihain ó wà tí imaamu Bukhari gbà wá àti imaamu Muslim min hadith Sal Sa'ad asáìdì radiyallahu ta'ala anhu wa arda sáàdù bínú sáàd asáìdì ó ní anamọ́rọ́ àtànjẹ́ àti ẹ̀mí sàlám obìnrin kan wá bá sàlám jọ kan faqalat ya rasulallah obìnrin ní ìrìn ànábì jitu li ahbalaka nafsi mo wá láti wá bùn ọ lára mi dákun fẹ́ mi kémi náà dé kan lára àwọn ìyàwó rẹ̀ fanadhara ila rasul sàlám anabi wa wo obìnrin fasọ àdà nadhara ilayha wa sawwabahu anabi wò látòkè délẹ̀ ó wòfin dáadáa ń gbọ̀ pẹ́ẹ́ ثم تعطى رأسه لم بيبا سوريباي أمري فلما رأت المرأة أنه لم يقضي فيها أو لم يقصد منها شيئا نباتي obìnrin rí pẹ́ǹsì àsálàm kò sọ nǹkan kan pọ̀rọ̀ ọ̀hún mọ́ yóò tiẹ̀ òun wù ní o òun òwú ni o jalasat lobìnrin yìí bá jókòó. ihun tí wọ́n fi ṣe ẹ̀rí nínú ọ̀rọ̀ yìí ni wípé tó bá jẹ́ wípé anamsa asalam obìnrin yìí bá bojú ni níjọ́ náà lọ́hùn kí ni ànábì fẹ́ rí ní ara rẹ̀ tẹ́ ẹ látòkè délẹ̀ tó sì wòfin dáadáa pípọ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tọ́gbà àdìsí wa ṣe ń ṣe àlàyé bákan náà wọ́n tún mú ẹ̀rí wá tá a máa fi ṣe ẹlẹ́ẹ̀fà lára àwọn ẹ̀rí wọn òun náà ni hadithu subai'a bintul harith radiyallahu anha wa ardoha subai'ai ọkọ rẹ̀ à ń pè ní sadu bunu khawla ọkọ rẹ̀ ikú ní hajjatul wada ní hajj tí àwọn sàlám ṣe tó fi dágbére fún àwa umma ti bọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala padà nígbà tí ọkọ obìnrin yìí obìnrin yìí bá padà bímọ padà láìpẹ́ sígbà tí ọkọ rẹ̀ kú ọ̀pọ̀lọpọ̀ rìwáyà ẹ̀gbà wà lọ́wọ́ pé bí ìjọ́ márùn ó lé lógún lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú bí n tí ò ju bí oṣù kan lọ ọ̀rọ̀ sápọ̀ lórí eléyìí ṣùgbọ́n kásàpè kọ̀ pẹ́ lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ ṣaláìsí lobìnrin yìí bá bímọ. Abu ibnu Baabak lára àwọn tó fẹ́ẹ́ fẹ́ obìnrin yìí ni tóbìnrin yìí wù lọ́ba lọ bá obìnrin yìí pé ah, ó ń wò wípé ah, obìnrin yìí wù mí mo sì fẹ́ẹ́ fẹ́ ṣùgbọ́n nígbà tí Abu Sanabili tọ́pàdé Subayai hina ta'allat min nifasiha lẹ́yìn ìgbà tó ti padà parí ẹ̀jẹ̀ obi wakọ̀dì tahalat wàhtadọ̀bat obìnrin yìí ó létí ro kọ́dà ó tún lé làálí sọ̀wọ́ wàtàháyà at ó sì múra dẹ́dẹ́dẹ́ kọ́dà ẹ̀rí mi tiẹ̀ wà wípé ó múra lil fún àwọn tí wọ́n ní di ìyàwó tómi pé obìnrin yìí ń wá ọkọ ṣùgbọ́n Abu Sanabili nígbà tó lọ bá obìnrin yìí sọ̀rọ̀ wípé òun fẹ́ẹ́ fẹ́ obìnrin yìí ọ̀fẹ́ fẹ́ Abu Sanabili Abu Sanabili padà wá lọ sí fatiwa fún wípé à ọ lẹ́tọ̀ọ́ àti lọ́kọ báyìí o títí inna arúbàtọ̀ aṣọ́rin wà aṣọ́rọ̀ ọ gbọ́dọ̀ lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú ọ gbọ́dọ̀ pè pérépéré okó tó ṣe nu o Abu Sanabili náà dọ́gbọ́n sọ eléyìí fóbìnrin yìí láti lè jẹ́ pé táìmù tí obìnrin ìbáyìí lè gbà bá ń sóun lẹ́nu òun ó lè tètè lọ mọ bá wọn tí wọn lè mọ bó ń bá sọ̀rọ̀ tí wọn lè mọ bó ń dẹlẹ nínú àwọn èèyàn rẹ̀ obìnrin ìbóhùn ṣe rí pé n tó sọ fóònù ìwọ kọ́ ni ànábìtọ lọrùn sí a ń lọ bèrè dájú ara mi mo lóyún nígbà ọkọ mi kú ànábì obìnrin wa gbọ́dọ̀ sàlám lọ nígbà tí mo sì wà bímọ sí padà ní mo parí nǹkan ẹ̀jẹ̀ obi ṣé mo lẹ́tọ̀ọ́ àti lọ́kọ bá bí nlẹ́tọ̀ amsa nsan ni kọ́dí halalti hina wadọ́àtì nígbà tó ti bímọ rẹ yẹn ló ti lẹ́tọ̀ọ́ tó bá ń wọ̀ kọ́ padà rì márì ọlẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ eléyìí ọjẹ́ ntí ẹmu wa ń bi ẹ̀rí wípé àbúsà nábìrì ń sọ pé obìnrin yìí ó lé láàlì sọ́wọ́ kọ́dà ó lé tìró náà sí ojú bá àbúsà nábìrì ọ̀bá wa rí bó o wa ni yóò ṣe mà wípé obìnrin lé tìró sí ojú ó sì lé láàlì sí kíni o sí ọwọ́. bákan náà lára àwọn nǹkan tí wọ́n mú wá ní ẹ̀rí òun ní àáyà àti àwọn hadith tó wá lórí gọ́dùn elbasor nípa kéèyàn ọmọ rẹ ojú èèyàn ńlẹ̀ wọ́n láti sọ fún wa wípé gbogbo àwọn ẹ̀rí tá a bá kó jọ a mọ̀ pé laukanatil mara la tekshifu wajiyaha wọ́n ní tá a bá kó gbogbo àwọn ẹ̀rí yìí jọ a mọ̀ wípé ntọ́fà tí alọ́sàtà ní akámọ̀ rẹ̀ ju wá ńlẹ̀ nínú suratu nur ó ní kulil mu'minina yaghuddu min absarihim ànábì bá ń sọ fún àwọn mọ̀mìnì lọ́kùnrin kí wọ́n máa rẹ̀ ju wọ́n ńlẹ̀ o wa yahfadhu furujahum wọ́n máa wo bí olóbi hàn hàn kí wọ́n sì máa sọ abẹ́ wọn eléyìí lọ́fọ̀ wọn mọ́ o eléyìí ló jẹ́ àmọ̀ pé mùsùlùmí eré ni wọ́n Allah subhanahu wa ta'ala ó fún kálukú nírò ntí bá ń ṣe o. wọ́n ní tó jẹ́ wípé ojú obìnrin ò ní jẹ́ sísí ilẹ̀ ni kí wàá ní ẹ̀kọ́ àti àǹfààní tá a fẹ́ rí níbi kọ́ alọ́sàn sọ pé ẹ máa rẹ ju yín lẹ̀. wọ́n ní bákan náà hadith wa ali tí a sàn sọ fún yín pé látútù bíi nọ́dúrọ́tà nọ́dúrọ́ má máa wo bin láwòtúnwò láwòtúnwò mọ̀ fàyínà lákàlì wúlá ìyàkọ́kọ́ tó o bá rí ìyún wo ní kó ẹsẹ̀ fún ọ wàlẹ́ ìsàtìlákàlì àkírọ̀ tó o bá tuntun wò lẹ́ẹ̀kejì padà wọ́n ti ń kọ nǹkan lé ọ lórí nìyẹn o wọ́n ní tó bá jẹ́ wípé obìnrin ò ní máa síjú lẹ̀ báyìí ni absa ò ní máa sọ̀rọ̀ eléyìí fún ali radiyallahu ta'ala anhu bákan náà hadith abi sa'id al-khudri tí ń bẹnu sahih wípé àwọn sàn sọ wípé ẹ ẹ má máa jókòó ní rona níbi àwọn èèyàn gbà kọjá mọ́ ah, àwọn sọ̀hábà ni àwọn sàlám ibi a máa najú bí a máa sẹ̀kẹ́ ànábì ni ẹ̀ ń bá ti mọ̀ pé wọ́n máa jókòó lẹ́sẹ̀ ọ̀nà yọ̀ọ́ máa fún ọ̀nà náà ní àwọn ẹ̀tọ́ rẹ̀ o nígbà táwọn bá wa ń kí ara àwọn ẹ̀tọ́ ojú ọ̀nà àbí ìwà àtúnka gọ́dọ̀ bá sọ̀rì ìmọ̀ rẹ̀ júlẹ̀ tó bá jẹ́ wípé àwọn tí ọ̀mọ́ ìsìjúlẹ̀ ò sí fóbìnrin pé wọ́n mọ sí ojú wọn lẹ̀ kí wàá ní àǹfààní kí wọ́n sọ wípé kí wọ́n mọ rẹ júlẹ̀ tí wọ́n bá ti wà ní ìrònà wọ́n ní lára àwọn ẹ̀rí náà nìyẹn bákan náà kátó taratara lọ sínú ẹ̀rí tí wọ́n mú wá náà min hadithi abdullahi bin abbas radiyallahu ta'ala anuma wa ardahuma tí imam bukhari gba àdíìsì wa ti imam muslim kódà wa abu dawud wa nasa'i wali imam malik rahimallahu aljami wọ́n ní abdulrasala sallallahu sallam alifadla ibn abbas radiyallahu anhuma yawman nahari khalfahu ala ajuzi rohilati ní ọjọ́ tí a ń pa ẹran tọ́jọ́jọ́ léyà e, e, e, yawmul hajjil akbar anamsala sallam gbé fadlu sí ẹ̀yìn nǹkan àgùn rẹ̀ níjọ́ náà lọ́hùn fadlu sì ní kánà rajulan wadi'a wàbí à ọjẹ́ ẹnìkan tọ́jọ́ wípé ojú ẹ̀ máa ń tàn dáadáa ẹni tọ́lọ̀ ń fún lẹ́wà pípọ̀ ni amsan wàá dúró lè nurse yuftihim ànábì dúró ń jọ́nà lọ́hùn òun kálukú ọmọ béèrè amsan salam mọ̀mọ́ ti lẹ́kọ́ kí n tó fárì mọ̀mọ́ ti fárì kí n tó lẹ́kọ́ kí ni ànábì sàn dún kálukú lóhùn lóṣìṣẹ́ àwọn tí wọ́n ń bi léèrè wàá pọ̀lọ̀ ti mọ́ràtún min khotham wàbíà obìnrin kan náà bá dé khothamiya ni lára bani khotham nígbà tóbìnrin yìí ó dè ń jọ́nà lọ́hùn obìnrin mọ̀ rẹ̀ wà pọ̀ o testefti rasulallah salam obìnrin náà wà ń béèrè ìdájọ́ rasulallah salam fatofikọ̀lì fadulu yanduru ilayha báyìí ni fadulu ń tẹjú mọ́ obìnrin wà àjábà wò husnuha ẹwà tí ń bẹ lára obìnrin ó ti kó sí fadulu ní orí fatofikọ̀lì salam wàlẹ̀ fadulu yanduru ilayha paralana bí ọ wo fadulu lórí pé ah obìnrin yìí mọ̀ ni fadulu ń wo èmi ní sì ń béèrè ẹ̀sìn ní ọwọ́ mi fa akhlafa bìyẹ́dì fa akọ̀dà bi dìkìnì lè fadúlì fa àdàlà wájà wà ní nọ́dọ̀rì iléyà bọ́m sam ṣe mú ọwọ́ rẹ̀ látẹ̀yìn wà nù lọ́ba mú bọ́ sí bi àgbọn fadúlù báyìí lọ́ba yí orí ojú rẹ̀ kú òlọ́ bi ọ̀dọ̀ obìnrin o fàkọ́lá ya Rasulullah obìnrin ìwà títí tó fi dé ìparí hadithi wọ́n ní eléyìí ọ̀rọ̀ tó clear pípọ̀ ìlélẹ́yìí wípé obìnrin o bí bojú èsè dandan fún lẹ́yìn ìgbà tó bá ti gbé ìjáàbù lórí aṣọ rẹ̀ tán àti sísí ọwọ́ rẹ̀ lẹ̀ nítorí pé obìnrin bí ó ṣe síjú ilẹ̀ yìí ló jẹ́ kí fádìlú ọmọ wò amsa ni kò sọ nǹkan kan nípa ọ̀rọ̀ pé ìwọ náà sì wá síjú rẹ lẹ̀ fadilu ni ó mú ojú rẹ̀ tí ń ti ló gbójú tiẹ̀ kúrò lọ́dọ̀ obìnrin yẹn wọ́n lélẹ́yìí náà ara ẹ̀rí ni tá a bá ní ká máa kà ká máa kà lára àwọn ẹ̀rí tí wọ́n mú wá náà ká sáré ge pété lára ẹ̀rí tí wọ́n mú wá náà òun náà tún ni hadithu Fatima nígbà tó fẹ́ tó fẹ́ ṣe ìdá rẹ̀ amúsà asram sọ pé kó lọ ṣe ìdá ní ọ̀dọ̀ umu shirik lẹ́yìn ìgbà náà amúsà pé no anamisa kankan dakọ ìyá kan fún un lára àwọn ànsọ̀ríyà olówó ni tọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí sì wá máa ń jẹun lọ́dọ̀ rẹ̀ kọ́dọ̀ máa ń gbàlejò pé èèyàn dáadáa lóbìnrin ẹ̀yìn rẹ̀ ìlànà sàn wá ni pé mọ tiẹ̀ ṣe lọ́dọ̀ eléyìn lọ́ọ̀rẹ́ yẹ ṣe lọ́dọ̀ ibnu umi maktum afọ́jú ni òun tàdọ̀ọ́yìn náà fìyà bàkì ó lè máa bọ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ tiẹ̀ pé òun ò lè rí ọ ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀dọ̀ ẹlòmíì ló ti lọ rè é ṣe ni ó ṣeé ṣe kọjá wípé tí ìborùn rẹ bá bọ́ọ̀lẹ̀ tàbí kí aṣọ rọra sí níbi ojúgun rẹ kí àwọn ọkùnrin lọ́ọ́ máa bọ́ ọ rí ní tí ò ní ti ọlọ́run kí wọ́n lára rẹ wọ́n ní eléyìí ń jẹ́ àmọ̀ wípé obìnrin ò ní bojú torí ká yóò bá bojú ni anabi sallallahu alayhi wa sallam kò ní máa sọ fún wípé kó lọ sọ́dọ̀ ibn maktum kò sì ní máa sọ wípé kó máa lọ sọ́dọ̀ umu sheriki nítorí wípé obìnrin yìí òun yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin máa ń sábà wá sí ọ̀dọ̀ rẹ̀ pípọ̀ tí ó jẹ́ wípé obìnrin ò ní síjú lẹ̀ kọ̀pinlẹ̀ sáǹfààní nípa kí àwọn sọ̀rọ̀ máa sọ gbogbo eléyìí inshallah rahman ibi ìlà àti dúró lẹ́nu inshallah àwọn ẹ̀rí pọ̀ ṣùgbọ́n ara dúró báyìí nítorí wípé program lórí rédíò ni inshallah tó bá di ní ọ̀la bíyìn láì tààlà á wà á máa mú ẹ̀rí àwọn tí wọ́n sọ wípé kọ́dà tóbìnrin bá gbé ìjáàbù lé gbogbo ara rẹ̀ ìtàn ojú rẹ̀ kò gbọdọ̀ sílẹ̀ ọ̀rẹ́ náà kò gbọdọ̀ sílẹ̀ kó olúmímà tí wọ́n sọ kẹ́rọ̀sọ kọ́mọ́sọ àbáni kẹ́gbọ́ àwọn àfàwọ̀ alápapọ̀ tí wọ́n dẹ́ ìsún fèénú wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn stars wa kú ní àti àtàárọ̀ kọ́lọ̀n balẹ̀ kọ́lá kọ́ba ní san ní ẹ̀sùn olóore so kọ́lọ̀n kó jẹ́ kí a rí wọn pẹ́ so inshallah wọn ó tún bá ní tẹ̀síwájú tó bá tún di ní ọ̀la ṣùgbọ́n kó tó di ní ọ̀la a tún fi àsìkò yìí a tún fi ń rán ẹ̀yin olùgbọ́ létí pé pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run ní ọ̀la tuesday tí a mọ̀ sí on twenty two àwọn dọ̀kítúrù wa láti ìlú ìlọrin dr abdulwahab ẹlẹ́sìn wọ́n wá sílùú ìbàdàn láti wá bá ní sọ̀rọ̀ ní ìyànà bódìjà central mosque ní aago mọ́kànlá àárọ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n lórí àwọn òfin tí ó de títà rírà nínú ẹ̀sìn islam bákan náà tó wá tún di ìjọ wednesday tí ń ṣe ọdún twenty three àwọn sásùwà habibullahi ẹdẹwì àwọn náà wá láti ìlú ẹdẹ wá sí ìlú ìbàdàn ní ìyànà bódìjà central mosque ní dédé aago mọ́kànlá bákan náà láti wá ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ní orí agbọ́nrin tá a mọ̀ sí ateclid kí ni ìdájọ́ ẹ̀sìn lórí mímọ kọ́sí láìlẹ́rìí kọ́lọ̀bàlẹ́kọ́lá kí ọ̀sẹ̀ nìkọ̀kan ní ẹ̀sùn lóore. bákan náà gbogbo àwa tí à ń béèrè nípa kíṣẹ́ tí wa ní last year tí a ṣe ní Ramadan tó lọ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run tá a ìyànà Bódìjà Central Mosque kí a béèrè so wọ́n ọ wà lárọ̀ọ́wọ́tó wa ní ibẹ̀ inshallah wọn ó jẹ́ kí a rí kẹsẹ̀tì náà fáwọn àtàbá fẹ́ rà àtàbá ní béèrè tí ó bá wa lójú àbáwọn nǹkan míì tàbá fẹ́ béèrè lórí àwọn prógámù wa kámọ̀ pa sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero sixty six fifty five seventy thirty six bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tá a jọ wà nínú ilé agbára nídàájí tòní ṣéwà Abdulrasaq arúgbó sunu àwọn bẹ̀kẹ̀lú wa ṣéwà Ismail ẹ̀rọ àlà àjọwàǹbí náà ni ẹni tó ń tẹ bọ́tì ni àfáwà Badmus ẹni rẹ̀ kọlọ̀nbalẹ̀ kọlá kó jẹ́ kí alẹ́ nìkan kan wá pẹ́ ẹni tó Sulaiman Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.